don't want to go. I want to see grandma. Where is kókó, ẹsẹ̀ ń ta kókó, ọwọ́ ń ta kókó, àbàmọ́, èkùrọ̀, adébábọ̀ Ọ̀rúnmìlà, ègbè ègbè. Ó lè ti bọ́dọ̀ lọ. Ó ti yẹ ká bí amagidi ṣe ló ṣe ń ńgbà ọmọ ọba ṣàgbàfọ̀ tí ń ká sọ wálé ẹrójú olè ẹ̀ mú. ṣé ẹgbẹ́ mi Festus ń ṣe is that how I trained you? ṣé bí mo ṣe tọ́ ẹ nìyẹn. ẹ ṣe mọ òwò o jẹ́jẹ́ mi mo sì dúró mi o ẹ bá ní ọmọdé tí ń wò mí sí ní wò mí gbọ́dọ̀ ọ̀sẹ̀ dá mi. ẹ kìlọ̀ fún kinní burúkú yìí tí ọ̀yá jájẹ tí òye rà kún yìí kọ́mọ dọ́dọ̀ mi mọ́ o. yéè alábúlé o ah! dúdú dídé o aládé o èyí tí mo fẹ́ mú lé. ojúkọ ẹ̀pà ojúkọ èrè ẹ bá mi wá ọmọ mi o à ń wá à ń wá wa lẹ́ ń tẹnumọ́ látẹ̀ kan kí ni kí n sọ fún bàbá ẹ̀. nǹkan tí fẹ́ sọ fún yín ni pé kẹ́ ẹ provide ọmọ mi within twelve hours tẹ́ ẹ bá provide ọmọ mi ọmọ grand abúlé yín. àbọ̀rọ̀ pé ọlọ́pàá ẹran wálé tí mò ń sọ yìí ẹ̀mí èèyàn náà wá kiri ṣé ètí sójà ṣe tí wọ́n sọ̀rọ̀ àní gbogbo bíi ó tẹ̀wọ̀ lọ́rùn. ti báwọn kóòdù mọ́ yín lọ́wọ́ ṣẹ́ẹ́rí gbogbo costume lásán ni o ẹ máa dín owó dé kẹ tó rí mi ọlọ. ojú ti babaláwo tó tọ́ rẹ̀ kú tó dé lọ́rùn. irú kí ni gbọ́ lọ́n ṣiṣẹ́ o kò sí tó kàn án pẹ̀lú ọlọ́run máa jẹ́ kẹ́ ẹ rí yẹn o ẹ gbọ́dọ̀ rọ ọmọ yẹn ni. ẹ ò parọ́ ìyá mi ti dára bọ̀ dá mi fásco wọ́n ní bóyá náà báyìí lọ sẹ́yìn lọ báyìí lọ ṣubú káàbọ̀ sá káàbọ̀ sá bóyá káàbọ̀ sá.